الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أهل الله اللهم إنا نسألك خير هذا اليوم فتحه وبره ونصره وبركته وهداه ونعوذ بك من شر هذا اليوم وشر ما فيها وشر ما بعده آمين بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ما شاء الله ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah àtọrọ ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ọpẹ́ tí a dú ọpẹ́ tó pọ̀ tiyantiyan tí olóǹkà ni tọlọ́run ọba tọrọ lọ́dọ̀ wa kí a máa dú lórí ìdẹ̀ra rẹ̀ lórí wa sọlára àdẹ̀ra tí ọlọ́run ọba ń ṣe fún wa tó pọ̀ tí ò lóǹkà náà ló béèrè ọpẹ́ lólórí táwa náà sì gbọ́dọ̀ máa dúpẹ́ àwọn àdẹ̀ra yìí kábà lè máa gbàlékún lọ́dọ̀ ọlọ́run ọba adúpẹ́ oore ọlọ́run ọba lórí wa alhamdulillah èyí tó hàn sí wa nínú oore tọ́lọ́run ọba ṣe fún wa adúpẹ́ alhamdulillah èyí tó pamọ́ nínú oore tọ́lọ́run ọba ṣe fún wa tí ò hàn sí wa tó sì já sí pé oore ni adúpẹ́ fọlọ́n alhamdulilayi fọlọ́n wọlá àdéhùn tí ń bẹ lérí ọpẹ́ pé la ń ṣàkárí tó ń. la azidannakum. bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ àmọ́ ṣàlékún oore àkọ́kọ́ oore tá a fẹ́ kọ́ lọ́wọ́ bá ṣàlékún làlàáfíà. Inshallah. nítorí òun là ń lò la fi ń lọ là ń bọ̀ la gbé débi láàárọ̀ yìí ọlọ́run mọ̀tàn alálàáfíà. àmín. wọlá gbé àlàáfíà wa fi ń ṣètò ọlọ́run ọlọ́run bá wa ṣàlékún ẹ̀. àwa tọrọ lẹ́yìn àlàáfíà ìkẹ́ tí a tọrọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àdápadà orí ìkẹ́ náà ọlọ́run ṣe ṣe lókùnfà oríire fún wa amina àwa kí ọlọ́run a tọrọ fún gbogbo àwọn bàbá bàbá tí wọ́n ti lọ láwọn bàbá tí wọ́n ṣẹ̀wálẹ̀ láwọn àlùfáà wa ni àbáwọn òbí tí wọ́n bí wa àtàwọn ẹ̀yà ọlọ́run jẹ́ kálíkì yá mọ̀ dá fún wọn àmín àwọn àfáàfá lórígun mẹ́rin ayé àwọn tọ̀dọ̀ wa ń bí àwọn bàbá wa Adam tí a fi ọ̀wọ̀ àpọ́nlé dárúkọ wọn àwọn bàbá wa Kamaludini fi wá dọ̀dọ̀ wa nílẹ̀ yìí àwọn bàbá wa alọ́mọlẹ̀ gbàgbé Sheikh Shitu Thani àtàwọn bàbá wa Al-Khalifa fi kárí gbogbo àwọn àlùfáà tí wọ́n kọ́ wa ní kéwú fi wá dọ̀dọ̀ àwọn bàbá wa Alhaji Abdulrazak alfa tafsiri àgbà àná nílùú àjẹrà táwọn náà ti lọ ọlọ́run mọṣẹ bá wa foríjì wọn. amina. fi dọ́dọ̀ bàbá wa alhaji sefu saka àríkọ́ṣe àtàwọn àti gbogbo òkú ìdílé wọn ọlọ́run mọṣẹ bá wa kẹwọn tó bẹ wọn. amina. gbogbo àwa náà tá a wá ṣẹ́kù a tọrọ fúnra wa látòrí gbogbo àwọn bàbá tó ṣẹ́kù láti ibi tá a ti gbé àwọn bàbá wa ní mọ́ríkàzì àgbà lọ́hùn àwọn bàbá wa habib a tọrọ àlàáfíà ara fún wọn àwọn Baba wa ní markazi wa ní Sakite àwọn bàbá wa Abdulhamid Alao atọrọ ẹ̀mí gbogbo àtàláfíà ara fún wọn ọlọ́run tó kún àwọn bàbá wọn lọ́wọ́ láti débi tí wọ́n dé ọlọ́run mọ́ṣẹ́ ìbá wa kún àwọn náà lọ́wọ́ àmín gbogbo àwọn àlùfáà tí ń ṣiṣẹ́ lágbo ọgbà markazi atọrọ àláfíà fún wọn atọrọ àláfíà ara fáwọn bàbá wa Dr. Abdulrahim tọ́lọ́wọ́n bá fi sọrí ojúlé iṣẹ́ yìí pé àwọn ni kí wọ́n máa tètò bẹ̀ ọlọ́run jẹ́ wọn olùtò pẹ́. àmínà. ètò orí ọlọ́run bá wa tó fáwọn náà nínú ìgbésí ayé wọn. àmínà. ọlá títóbi ànábì lọ́dọ̀ ọlọ́run. sallallahu alaihi wasallam. àwa tọrọ sínú ìlú wa ìlú àjára gbogbo àwọn ìmáàmù tí ń bẹ ń bàbá wa ìmáàmù jami bàbá wa ìmáàmù abdulrafin òjò àti àwọn bàbá wa ìmáàmù thabit àwọn bàbá wa alfa tafsir hamza ọlọ́run fi kárí gbogbo àwọn alfa afa muhyiddin ọlọ́run mọ́ṣẹ́ wọn wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa àmín ìlú náà ọlọ́run bá wa gbé débi tá a fẹ́ àmín ètò ìlú náà ọlọ́run mọ́jẹ́ ó dàrú láyé àmín ya Rabb ọlá títóbi ànábì lọ́dọ̀ ọlọ́run àwa ṣàdúrà fún gbogbo àwọn àlùfáà tí wọ́n ń gba ojúlé tá a wà yìí tí wọ́n fi ń kọ́ gbogbo ayé lẹ́kọ̀ọ́ tá a sì ń jàǹfààní tó pọ̀ níbẹ̀ ọlọ́run mọ́ṣẹ́ ìṣàlékún ìmọ̀ ẹnìkọ̀ọ̀kan wa àmín ó sì kí wa ọlọ́run jẹ́ ó pọ̀ àmín àwọn ọmọ tiwa náà ọlọ́run jẹ́ àjèrè wọn àmín àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lójú ilé iṣẹ́ tá a wà yìí àwọn tí wọ́n ń torin iṣẹ́ tẹ fi ń wò wá abẹ́lọ́run fún wọn ọlọ́run bá wa dúró tì wọ́n. àmín ya Rabbi. àwa kí gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá látọ̀nà jíjìn tẹ̀sí ń gbọ́ wá tó yá sí pé ẹ̀ ń gbọ́ tọ́lọ́run ọba látojúlé iṣẹ́ Sunna TV tá a wà yìí ẹ̀ rí nǹkan kan gbọ́ mọ́ ẹ̀ rí pé gbogbo ohun tẹ̀ ń gbọ́ tẹ́lẹ̀ àwọn tí ò wúlò ni tọ́lọ́wọ́n ọba lèyàn máa ń gbọ́ lèyàn máa ń ṣoríire lẹ́wà ń wo Sunna TV ẹ̀ ń wo gbogbo àwọn àfáà tá à ń kọjá ń bẹ̀ ayé nkankan lẹ́yìn náà ń filẹ̀ tẹ́ fi ń wò gbogbo ohun tẹ́ ń filẹ̀ tẹ́ fi ń jókòó ti ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá yín mójútó. amina rabbi. owó tẹ́ fi ń sanwó náà ọlọ́run mọṣẹ ìwà máa pèsè ẹ fún. amina rabbi. ọlá àti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́run. sallallahu alaihi wasallam. naam gẹ́gẹ́ wíwá wa ta wá lónìí a wá láti wá dára wa lẹ́kọ̀ọ́ lérí nǹkan kan tó ṣe kókó tó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa tí pàtàkì jùlọ nínú ìjọsìn wa a fún Ọlọ́run pípọ̀ alhamdulillah lérí ètò ìsìláàmù tọ́lọ́run ọba tí ó já sí pé òun náà ló gbé lọ́wọ́ ó wá gbé ó fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ó tò ó gẹ́gẹ́ bọ́lọ́hun ọba ti fẹ́ kò fi fẹ́ ẹnu tò gbogbo ohun tọ́lọ́hun ọba ran ó jẹ ó sì jẹ dógóńgó kò jíṣẹ́ ẹ̀fẹ́ ẹnu gbogbo àwọn tó lè wúlò fún wa lóde ayé tá wà yìí gbogbo ẹ̀ lànàbí Muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ ọba fi rán sí wa ẹni tó lè jẹ́ kẹ́sìn wa kó pé ọlọ́run ọba fi rán sí wa ẹni tó lè ṣàkóbá fẹ́sìn wa ọlọ́run ọba ó fi rán sí wa ó sì jíṣẹ́ ẹ ọ̀kan tó wá kù náà làwa tó jíṣẹ́ fún báwo la ṣe níyà agbọ́mọ́gbà islam mójútó ọlọ́run ọba mójútó islam islam wa mójútó ìwà kò mójútẹ́sìn nìkan nítorí pé ìsìláàmù mọ̀ pé ẹ̀sìn bí ọba sí wà ń bẹ̀ yọ bàjẹ́ bó tilẹ̀ wù kéèyàn ó lẹ́sìn tó bí ọba níwà yóò bàjẹ́ torí wọn ròyìn ẹnìkan lẹ́gbẹ̀ẹ́ anábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹ alágbájá ó lẹ́sìn àmọ́ kírun àmọ́ gbàwẹ̀ ń mójútó ẹ̀sìn rẹ̀ déédéé àmọ́ àmọ́ ni aládùúgbò rẹ̀ lára ìgbà anábì ó dáhùn lẹ́ẹ̀kan náà ó ní èyí àfìnnáàrì arábìnrin tẹ́ ń ròyìn rẹ̀ yìí kó mójú tẹ̀sìn yìí tó sì wá tíwà rẹ̀ wá da tí ń fìwà rẹ̀ gbàdúgbò jẹ́ anábì ní iyèméjì ò sí nínú pé ńlọrun náà. sallallahu alaihi wasallam nítorí pé gbogbo wa téèyàn bá kù tí ò bá da ni ó jẹ gbogbo ẹ̀sìn téèyàn ṣe tó da lọ́lọ́run ọba ọba àlékè ọlá ló fi sọ fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam pé kó wá kọ́ wa lẹ́kọ̀ọ́ kan tí ò ní jẹ́ kí ìjọsìn wa ó bàjẹ́ òun náà ni gadul basor gadul basor bí mo ti wí ni òun náà ni ìrẹjúlẹ̀ kì í ṣe ìfọwọ́bojú ìrẹjúlẹ̀ láti lè fi ojú ni ká fi wòwò kí ká fi wo ohun tí ò da ìwòwò kí wò ni pẹ̀lú ojú tọ́lọ́wọ̀n ọba fún wa ojú ìdẹ̀ra kan ni tọ́lọ́wọ̀n ọba fi ṣe fún wa ìdẹ̀ra ni tọ́lọ́wọ̀n ọba fún wa ẹni bá lójú àwọn bàbá wa Yorùbá wọn ní ojú lọ́ba ara ife ń já sí pé béèyàn bá lójú ọlọ́wọ̀n ọba ti ṣe ìdẹ̀ra tó pọ̀ fún gbogbo ohun tó bá fẹ́ rí ní òrì èyí tí ò fẹ́ rí òun ni ò ní rí bẹ́ẹ̀ a wá gbìyànjú lára ojú yìí láti fi wo ohun tọ́lọ́wọ̀n ọba nífẹ̀ẹ́ sí. Si ká má fi wo ohun tọ́lọ́run ọba tí ò nífẹ̀ẹ́ sí bàbá fi ń wo ohun tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí a máa gbalada lórí tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí ta fi ń wò tá bá fi wá ń wo ohun tọ́lọ́run ọba ò fẹ́ tẹ́sìn ò fẹ́ tánàbí wa Muhammad ò fẹ́ sallallahu alaihi wasallam bá ti ń gbalada nígbà tá à ń wo ohun tọ́lọ́run ọba fẹ́ bẹ́ẹ̀ náà ni ó máa jẹ́ jìyà fún wa nígbà tá a bá ń wo ohun tọ́lọ́run ọba ò fẹ́ ní wọ́n fi ní káwa ọ̀tá sí wíì nǹkan kan ní táwa ọmọ ènìyàn àtàwa mùsùlùmí tọ́lọ́hun ọba fi nǹkan nìfiran àfojútìrí ẹ̀ akiri ẹ̀ tá a mọ̀ pé kákan wòran ní tiwa a mọ̀ pé tí a ń wò yìí ó lákọ̀ọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run bọ́ba wò yìí tó dáa ó lákọ̀ọ́lẹ̀ bọ́ba wò yìí tí ò dáa ó lákọ̀ọ́lẹ̀. wọn á ní ká sọ̀rọ̀ lórí ẹ̀ àti pé ni ìrẹjú ńlẹ̀ yìí àǹfààní wo ní í ṣe fáwùjọ tá a wà yìí àwùjọ ayé àǹfààní wo ni ká dẹjú lẹ̀ mọ́wòwò kíwò àǹfààní wo ní í ṣe fáyé àtàwùjọ tá à ń bẹ nínú ẹ̀ pàtàkì jùlọ àwùjọ àwùjọ mùsùlùmí. ojú ọlágbára débi jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àyà lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ nítorí ojú bá ti ń wò ó tó kéré yìí. Mm tí ò tó nǹkan kan yìí tá à ń wò ó ní nǹkan kékeré ó ní ọ̀pọ̀lọpọ̀ àyà tọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ nítorí ojú nínú alukur'ani bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ hadísì tọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ nítorí níta fẹ́ wò nínú alukur'ani. Masha sọ tó jẹ́ hadísì. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ làwọn afa wọn sọ̀rọ̀ lórí ẹ̀ hmm. nítorí kíni lẹ́hánà nádọ́rà من أهم wa المنافذ إلى قلب الإنسان. insani torí pé ojú ta rí yìí nǹkan kan ni tó ó dá kéèyàn lójú ẹni tọ́lọ́ wọn bá wá fún lójú orí ńlá ló ṣe fún nínú tó ṣe kókó tó yẹ kéèyàn ó níni sọ ọlọ́run mọ́ gbójú lọ́dọ̀ wa amínà àmọ́ tòun ti bó ṣe da tó wúlò bẹ́ẹ̀ náà ló tún jẹ́ ewu tó jẹ́ ewu ewu ni wá jẹ́ fèrèsé kan tó ṣí sílẹ̀ sọ́sọ́ tí ewu ojú bá wọlé fèrèsé rẹ̀ tó ṣí sílẹ̀ nì yóò gbabi fèrèsé nì yóò fi wọnú ọkàn nítorí ntójú bá rí náà lọkàn máa ń rí ntójú ò bá rí ọkàn ò rí. ìgbà tó ọba wa rí bẹ́ẹ̀ tó já sí pé tá a bá wò ó tá a rí wípé nǹkan tó da ni àmọ́ bó ti da tó ó tún léwu nítorí pé òun ni fèrèsé tó ríran wọnú ọkàn sàbí yẹn bá kọ́lé ní ìsìn ọgbọ̀dọ̀ fún fèrèsé bẹ́ẹ̀ yẹn bá kọ́lé tí ò bá fún ní fèrèsé ooru atẹ́gùn onírà ìwọ́nú ilé ẹ̀ sọ òun kò ní gbádùn onú ilé bẹ́ẹ̀ lójú jẹ́ fọ́kàn ojú ni fèrèsé tí ń ríran wọnú ọkàn tí ń jẹ́ kọ́kàn ọmọ rí ohun tí ń rí ìgbà tó bá wá jẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá fi ilẹ̀ lásán bàbá wá fi ilẹ̀ bìdúni kùyúdì wàlà dọ̀wábìtì bá a bá bá bọ́lọ́hún ọba dè í mọ́lẹ̀ pẹ̀lú àwọn tó fi dé tí ò lé kankan tó kàn án mọ́lẹ̀ tí ò lófin tó de ojú tó bá wá jẹ́ bẹ́ẹ̀ yàwé bílẹ̀ ìnsáni à ojú yóò mú yàn wò kíwò yóò mọ̀ mú yàn wo ohun tó bá fẹ́ tó yá sí pé ti ń wo ènìyàn tẹ́ ọlọ́run lọ́rùn kò ní mọ̀ pé eléyìí lọ́lọ́run fẹ́ á wò eléyìí lọ́lọ́run ò fẹ́ á wò lọ́lọ́run fi dè é mọ́lẹ̀ ó fi dè é mọ́lẹ̀ nítorí pé àlàáìnù ojú tẹ rí òun ni miratul qalbi òun ni dígí tọkàn fi ń ríran gẹ́gẹ́ bí mo ṣe pè ń fèrèsé lẹ́ẹ̀kan ni ó tún jẹ́ dígí tọkàn fi ń ríran tó yá sí pé tí ènìyàn tó ní ojú nì tó bá rẹ ojú rẹ̀ ńlẹ̀ èyí tó rẹ ojú ńlẹ̀ láti fi wòwò kíwò tí ò wòwò kíwò ó ti kọ̀ fọ́kàn rẹ̀ láti rí ikúrì ẹ̀rì ọkàn rẹ̀ kò ní ní kò ní yàní ọkàn rẹ̀ ò ní ní èrò èrò burúkú kò ní ní ṣáwà tí ò dáa wa iradatuhu shahawatahu wa èrò ọkàn lé èrò tí ò dáa nì ní tọkàn fẹ́ ṣe pé ọkàn nì ọ̀dà gẹ́gẹ́ bí ẹnu ni ẹnu nísìn ẹnu fẹ́ ní tó dùn àmọ́ tó dùn nì ṣùtá ẹnu ní tó ní ẹnu Bẹẹ náà ni ojú àtọkàn bójú bá fún ọkàn ní tí ò darí ọkàn wò sọkàn ò fẹ́ rí ojú ló forí ẹ̀rí bí èèyàn bá wá fojú ẹ lẹ́ẹ̀ tí fi ń wòwò kí wò ọkàn rẹ̀ náà yóò gbàyè fún nǹkankùnkan nínú ọkàn rẹ̀ nǹkankùnkan ó gbàyè nínú ọkàn rẹ̀ wà nákọ́ ṣàfihì ẹ̀rí sọ́wọ́rù tílkà almọ̀bùsọ̀ráàtì ẹni tójú rí ni tó fi ránṣẹ́ sọ́kàn ni yóò wá di fọ́tò yóò di fọ́tò tí ó jókòó nu ọkàn òun lọ́kàn ọmọ wò lẹ́mẹ̀wá bọ́kàn bá wá ń wò ó fayosikiluhu fayosikiluhu dálíkà anilfikiri fíìmá yànfàwùhù fíìmá yànfàwùhù fi dárì làákìrọ̀ nǹkan burúkú tí ojú rẹ tó fún ọkàn rẹ wò ni yóò wá jẹ́ nǹkan kan tí ó máa yóò mọ kó ìdíwọ́ ìdènà bá ọkàn ni láti ronú ibi tá à ń lọ lálẹ́ kìyàmà kò ní lè jẹ́ kó iṣẹ́ kìyàmà ṣe iṣẹ́ ayé nìkan lọ́kàn rẹ̀ ò mọ̀ ṣe nítorí pé ẹni tójú rẹ̀ ń fún rí ẹni tójú rẹ̀ ń fún rí náà ni tí ó mọ wúlò fún láyé kò fún ní kò jẹ́ ó ronú sálì kò jẹ́ ó ronú sálì ọlọ́run wá ìgbà tó wá rí bẹ́ẹ̀ ìgbà tó lọ́wọ́n ọba wa rí i pé ojú ká tu sílẹ̀ yóò jẹ́ sábàbá ń léwu kú ìlọ àwa fílkọ́lbì yóò jẹ́ kí aburú kó kó sínú ọkàn yóò jẹ́ kọ́kàn yìí kó gba ìfaburú sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tọkàn rẹ̀ tí ń ro aburú ntójú rẹ̀ rí ní jẹ́ kọ́kàn rẹ̀ máa ro aburú lọ́lọ́wọ́n ọba ọba àlékeọlá ó fi ṣòfin ó sọ àyà kalẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك ذكر لهم إن الله خبير بما يصنعون bá torí ojú ọlọ́run ọba sọ àyà kalẹ̀ lẹ́ẹ̀kan náà ọlọ́run sọ fáwọn ọbẹ̀ wa Muhammad. kullil mu'minin. ọlọ́run sọ fún pé máa sọ fáwọn mùmíní tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọ́n tí wọ́n nígbàgbọ́ tí gbàgbọ́ wọn jinlẹ̀ dáadáa wọ́n sọ fún wọn sọ fún wọn kí wọ́n rẹjú wọn lẹ̀ èní ẹrẹjú yín lẹ̀ ìtọ́lọ́wọ́n ọba gbà lérò pẹ̀lú ẹni pé má fojú rẹ wò kíwò. ويحفظوا فروجهم. a rí wípé ọlọ́run ọba ó gbé ojú ṣáájú abẹ́ ọlọ́run ọba ní bí wọ́n bá rẹ ojú ńlẹ̀ kí wọ́n ṣọ́ abẹ́ wọn kí wọ́n faṣọ bo abẹ́ wọn. zalika zika lahum. nítorí pé ojú òun là kọ́kọ́ tó yá sí pé béèyàn ó bá fi abẹ́ rẹ̀ fi ṣe ṣìnà ojú ni ó sì ń débẹ̀ ojú ni ó tarí ẹ̀ lọ́bẹ̀ gbogbo obìnrin tí kò wá ń rí lójú ọ̀nà kí la fi ń wò ojú ni. Kulli lil mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum. Gbogbo obìnrin tá a bá rí ojú la wò ojú ni ó kọ́kọ́ rí náà bójú bá rí i láti wá sọ̀rọ̀ síra wa bàbá wa sọ̀rọ̀ síra wa láàmú wa dá pàdé bàbá wa dá pàdé àmọ́ wa lọ pàdé níbi ìpàdé nì nǹkankúnkan lè ti bẹ̀ ṣẹlẹ̀ níbi tọ́lọ́ wọn bá ò nífẹ̀ẹ́ sí hmm. lànàbí fi sọ wípé sallallahu alaihi wasallam gbogbo ara kọ̀ọ̀kan ló nípìn rẹ̀ níbi ìṣìná ṣíṣe ojú ó nípìn rẹ̀ níbi ìṣìná ìpín ojú níbi ìṣìná òun ni pé òun ló kọ́kọ́ rí rírí tó kọ́kọ́ rí ni torí nǹkan ìbàjẹ́ tó sì tẹjú mọ́ tó wò ó yóò gba ìpín rẹ̀ yóò jìyà rẹ̀ níbi rírí tó rí nì lọ́lọ́run fi sọ pé ló fi já sí pé àkọ́kọ́ ń tọ́lọ́run ọba dárúkọ òun lójú sọ fáwọn ọmọ mi nílọkùnrin kí wọ́n rẹ ju wọn lẹ̀ bí wọ́n bá rẹ ju wọn lẹ̀ kí wọ́n da aṣọ bo abẹ́ wọn kókó wọn ẹ̀rí pé lóde òní àtọjú àti òhò kò ní àkíyèsí lọ́dọ̀ àwa ọmọ ènìyàn à ń lójú wa síbi tọ́lọ́wọ́n ọba ò fẹ́ bẹ́ẹ̀ là ń lo kókó wa lójú ọ̀nà lónìí nìsí ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọkùnrin ni ìbá àjóbìnrin ni àti tọ̀lọ́dẹ̀ ayé tá wà yìí kò kò kò kò ní wá lára mọ́ Eh, ìtìjú ò sí níbi ìtọ̀ fún wa anábì sì ti parí ẹ̀ ó ti sọ wípé ìzáàlám tàsítáì fásánà àṣìíta bọ́ọ̀ bá ti ní tìjú ní tó bá wù ẹ́ ni ọmọ ṣe bọ́ọ̀ bá ti tìjú bọ́ọ̀ bá ti rẹjú lẹ̀ ó rọ́kùnrin lójú ọ̀nà lónìí nísìnyí ọ̀fẹ́ tọ̀ ni kò fẹ́ para mọ́ yọ yọ nǹkan ọmọkùnrin ẹ̀ yọ yọ síta gbọ̀nràn báyìí hmm. mùsùlùmí ni tànàbí ni bàbá fẹ́ bàbá fẹ́ ṣe abáfẹ́tọ̀ ká pamọ́ síbi tẹ́nìkan ò ti ní rí wa àmọ́ mùsùlùmí lóde òní a kàn dúró síbi tá a bá rí a tún wá na ọ̀pá wa nì a nà síta gbogbo àwọn èèyàn mọ̀ kọjá wọn mọ̀ wò anábì wa Muhammad ó sì ti sọ wípé làánà lọ́wọ́ naziru alimanzuru ilé yìí anábì ní làánà ọlọ́run kọ́ mọ lọ bẹ́ni tó tú hòhò rẹ̀ lẹ̀ tí wọ́n ń wò àtẹni tó dúró tí ń wo hòhò ní hòhò. wọ́n yà fọ́sọ́ fúru jẹun bẹ́ẹ̀ náà làwọn obìnrin tí wọ́n jóbìnrin mùsùlùmí bítọ̀ bá gbọ̀n wọn lóde òní wọn kíá fún kòkó wọn wọn dúró wọn sì ṣí aṣọ wọn mọ tọ lójú ọ̀nà tí gbogbo èèyàn mọ rí wọn. Ànábì ti ní ìzálàm tẹ̀sítáyì fásínà máa ṣe ìta gbogbo ẹni tí ń ṣe bẹ́ẹ̀ láwùjọ àwa mùsùlùmí kò ní tìjú ìtìjú ni òun ni gádùn ìgbọ́sọ̀. wàyàfàdù furujahum zálíkà zikà lahum. ọlọ́run ní tí mo pè yín lọ díẹ̀ yìí ẹtijú ẹrẹjú ńlẹ̀ ẹ má fojú ìwòwò kíwò hmm. òun ni ohun tó dáa fún yín. inna Allaha khabiran bima yasna'un. àmọ́ tẹ ẹ bá kọ̀ tẹ ní ìntàwọ̀ ọlọ́run ọba sọ ni ẹ ní ẹ ní tẹ̀lé ẹ ní tẹ̀lé ń gbogbo ohun tí kó wa ṣe àwọn ọlọ́run ọba á fún yín nírò gbogbo owó tó tú hòhò rẹ lẹ̀ tí wọ́n ń wò ọlọ́run ọba yóò fún ọ nírò ìró tọ́lọ́wọ́n bá fẹ́ fún ẹ òun ni pé ó gba ìjìyà àkókò rẹ tó túlẹ̀ táwọn èèyàn wò ọgbà nítorí pé mò ń bọ̀ wábẹ̀ àwọn táwọn obìnrin nì táwọn obìnrin ló di ayé tá a wà yìí àwọn obìnrin ìhòhò wọn àmọ́ sí nǹkan ló di ayé tá a wà yìí ló fi já sí pé ìgbà tí ọlọ́run ọba dé ọ̀dọ̀ àwọn obìnrin tó fẹ́ sọ̀rọ̀ hòhò ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ ó pọ̀ ju tàwọn ọkùnrin lọ. ọlọ́run tó wá sọ fún anabi pé sọ fún àwọn mùmíní lóbìnrin. kullil mu'minati yaghdudna min absarihin. sọ fáwọn náà kí wọ́n rẹjú wọn lẹ̀. wa yahfadna furujahun. bí wọ́n rẹjú lẹ̀ kí wọ́n káwọn náà kí wọ́n daṣọ bo abẹ́ wọn. ṣé lónìí sóbìnrin ń daṣọ bo abẹ́ wọn daṣọ bo abẹ́ mọ́ àná làwọn ìyá wa ti daṣọ bo abẹ́ aṣọ bíi oríṣi mẹ́ta làwọn ìyá fi ń bo kòkó ara wọn lẹ́yìn ìgbà tí wọ́n bá wọ ṣòkòtò tán wọ́n wọ gbárí ẹ̀ tí wọ́n bá wọ gbárí ẹ̀ wọ́n wà san tòbí sérí ẹ̀ tó já sí pé kí kó tó lè rí kòkó wọn gbogbo àwọn lẹ̀kùn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi ti hòhò wọn ni gbogbo ẹ̀ báwo ló ti fẹ́ ló ti fẹ́ dá gbogbo ẹ̀ kọjá tó fi wá lọ rí hòhò wọn àmọ́ lóde òní kò rí bẹ́ẹ̀ àwọn obìnrin ṣòkòtò sílíìpù làwọn obìnrin wọ̀ lóde òní nísìnyí wọ́n wọ ṣòkòtò kékeré wọ́n wọ́n aránṣọ sílé ẹ̀ bí wọ́n bá wá dóde tí wọ́n fẹ́ túṣọ wọ́n fẹ́ kíá wọ́n kàn túṣọ báyìí wọ́n fi ṣòkòtò ni wọ́n fi hàn gbogbo àwọn ọkùnrin. wa kullil mu'minati yaghdudna min absarihinna. bí wọ́n bá lọjà wọn ní kankan tí wọ́n fẹ́ wọ̀ tójú sílíìpù lọ òun nìkan ni wọ́n fẹ́ wọ̀ wọ́n rọṣọ sírí ẹ̀ hmm. wọ́n ń lọ mọ́sálásí bẹ́ẹ̀ ni wọ́n ń lọ òde òde ẹbí bẹ́ẹ̀ ni gbogbo bí yóò tí wọ́n bá lọ bẹ́ẹ̀ ni. wàyà fàdúrà fòrújà òun. yàgòdúdúnà bí náà bó sọ̀rọ̀ yìí nà wọn rẹjú lẹ̀ hmm. lákọ̀ọ́kọ́ náà èkejì kòkó wọn wọn pọ́nlé mọ́ ó ti ọmú wọn gan wọn pọ́nlé mọ́ wọn faṣọ bò sẹ̀bẹ̀ bá dòde oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀mọ̀ rí ló fi yá sí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bẹ níta tá ń bí lóde òní ọmọ ọmọ dáadáa ló pọ̀ láàrin wọn torí pé àwa tá ń pèsè àwọn ọmọ nì ìgbésẹ̀ àti ètò tọ́lọ́wọ́n bá ń fẹ́ lára wa kò jẹyọ kò wá jẹ́ ká mọ bímọ gidi. wàlá yubudi nàzi nàtàhùn náà ọlọ́run ní ọ̀ṣọ́ obìnrin ọ̀ṣọ́ obìnrin obìnrin ò gbọ́dọ̀ fi hòhò rẹ̀ hàn àyàfi tó bá hàn lára hòhò obìnrin wọ́n sì ti sọ ohun tó hàn fún wa anábì ti sọ fún wa òun náà ni ojú àti ọwọ́ méjèèjì hmm. òun náà ni ta gbọ́dọ̀ máa rí lára obìnrin àmọ́ lónìí kò rí bẹ́ẹ̀ bọ́ bá àwọn tá à ń rí tẹ́yìn obìnrin fi hàn wá kò ṣeé wò kò ṣeé rí. wàlá yóò bó dín náà tàhún náà ìlà máa bá mi ní wàlẹ́yàdìrìbù wàlẹ́yàdìrìbù nàbí xumurihin nàlájúyòbihin. ọlọ́run ní lèyàdìrìbù nàbí xumurihin nàlájúyòbihin. ọlọ́run ní aṣọ aṣọ sọlẹ́rùn wọn lóde òní aṣọ sọlẹ́rùn ni wọ́n kàn ń ju séjìká lásán ọlọ́run sì ní aṣọ ni ìborun ni kí wọ́n jù ú séjìká kí wọ́n fi wé igbá ẹ̀yà wọn kí wọ́n fi wé ká má rí gbogbo ọrùn wọn báyìí àti ọyàn wọn lóde aṣọ táwọn gan rán lóde òní aṣọ tó fẹ́ fún tó fẹ́ kó gbogbo ọyàn wọn síta ni. wàhálà yóò bọ́ mi. àwa ní káwọn ọkùnrin ọlọ́run ní ká ṣe gádùn ló bá sọ̀rọ̀ ṣé àmọ̀ díjú rìn a lè díjú a lè díjú rìn. wàhálà yóò bọ́ dínà sí ìnàtà. àwọn sínú ni ah. àwọn ọ̀ṣọ́ ni tọ́lọ́wọ́n ọba ni ẹ mọ́ fi hàn ẹni tó yẹ kẹ́ fi hàn náà lọ́kọ yín. illa libulatihinna. ọ̀ṣọ́ mi ti wá di ọ̀ṣọ́ gbogbo ayé. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. àwọn obìnrin pàpàlagi tí wọ́n ń bẹ níta ọ̀ṣọ́ ara wọn wọ́n ti fi hàn gbogbo ayé wọ́n. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. wàlá yóò wà ní àmúdì subhanallah.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 kó ní ìfọ̀kànbalẹ̀ nítorí pé ìfọ̀kànbalẹ̀ ò sí mbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó lónìí ọ̀tọ̀lọ́kọ tí ọkọ wọn ti ń bẹ nílé kókó wọn ní tọ́lọ́wọ́n bá ní kí wọ́n fi han ọkọ wọn nì ọ̀tọ̀ làwọn ọkọ tí wọ́n fi ń lọ hàn níta kókó wọn tọ́lọ́wọ́n bá ní kí wọ́n pamọ́ ọ̀ṣọ́ wọn ẹ mọ̀ wò wọ́n bí wọ́n bá fẹ́ jáde ẹ wò bí wọ́n ṣe tọ́ gbogbo ojú wọ́n gbé yẹn wá ta tó sì já sí pé ọkọ wọn ló yẹ kí wọ́n tọ́ gbogbo ẹ̀ fún nulẹ̀ wọn ò ní ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan tí ń dàwùjọ wa rúlóde òní nù ní ẹni tí ń dàwùjọ wa òní wa láì kò bẹ́ẹ̀ lọ ìríran wa níta fi ń wò òun ni ò dá ní bọkàn wa jẹ́ ọkàn wa ní bàjẹ́ lẹ̀sìn wa fi ń bàjẹ́ ẹni tá à ń fojú rí ni ò dáa lọ́kàn fi ń bàjẹ́ ọkàn wa ò fi sí lọ́dọ̀ ọlọ́run ọba mọ́ ló já sí pé inú ayé lọ́kàn ń bẹ ṣe obìnrin tó bá rí hòhò rẹ̀ ń tó kàn ní pé kó ọmọ lépa obìnrin tó bá rí ọ̀ṣọ́ rẹ̀ ń tó kàn ní pé kó ọmọ lépa báwo ló ti rí hòhò rẹ̀ àmọ́ nígbà tóbìnrin bá ti pa ọ̀ṣọ́ rẹ̀ mọ́ tó rọ́ṣọ́ rẹ̀ sábà wo ló ṣe fẹ́ sáré lẹ́yìn àti rí ẹ̀ كل الحوادث مبدأها من النظر ومعظم النار من مستصغر الشرر كم نظرة إن إطلاق البصر في المحرمات ذنب عظيم gbogbo ohun tá à ń rí yìí àwọn òwòkíwò tá ń wò yìí béèyàn bá ń fojú gbégbégbùgbé tí ń wòwò kíwò níta tínú rẹ̀ ń dùn kó wọn mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó tóbi lòun ń dá tó sí pé àwọn nǹkan wọn nì ìmọ̀ fojú wòwò kíwò nì nǹkan kan ní amúnífúfúyẹ́ tí a fojú yẹpẹrẹ wò ó a yẹpẹrẹ a fi wò ó sẹbẹ́lòmíì bá rí hòhò oníhòhò yóò dúró yóò mọ̀ wò báyìí tí o sì mọ̀ pé òwò tó ń wo ni òun ti ń dẹ́ṣẹ̀ ń bẹ́ẹ̀ lànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ fún Sayyidina Ali wípé ya Ali anabi sọ fún pé látàtàbí nazarata nazar hòhò ní hòhò mọ́ranjú ma má wò má wò hòhò ní hòhò fa inna laka l'ula èyí tó kọ́kọ́ rí ni nígbà tó dàníyàn pọ̀ fẹ́ wò ó ọkàn ń lọ ni lórí lẹ́ẹ̀kan náà tó fojú gbé ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ lànà bíbí sọ fún pé fa inna laka wàlẹ̀ ìsátẹ́láka sàníyà sà ẹlẹ́ alákọ̀ọ́kọ́ ni ó mọ tó fi wò ó ọkàn fojú gbé ni ẹ̀tọ́ ẹ̀ ni pé kó yọjú kò a máa wà lóde òní àríyànjú kò èyí tó wá tẹjú mọ́ ni ànábì ni ó ti dẹ̀ṣẹ̀. sallallahu alayhi wa sallam. ó ti dẹ̀ṣẹ̀ náà ni afọ olórin fi sọ wípé kúlù làwádìí fi mabuda wa mina nazari. mina nazari. wà mùsọ̀mù náà rè mí mustasgari sharari. kúlù làwádìí fi mabuda wa mina nazari wàmúzọmù náàrí mi mustasgari ṣarari. afa ni gbogbo àwọn àwọn nǹkan tí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ibi ìríran ló ti bẹ̀rẹ̀ ibi ìwòkíwò ló ti bẹ̀rẹ̀ ọkùnrin tọ́lọ yàlé tọ́lọ káyàwó oníyàwó mọ́lé ṣé bó rí Masha Allah ṣé bó ìyàwó oníyàwó ọ̀ṣọ́ tó yẹ kó fi hàn ọkọ rẹ̀ nínú ilé ṣé bóun ló gbé jáde ló tanná sọkùnrin míì lójú lòun bá bẹ̀rẹ̀ sí lépa rẹ̀ pẹ̀lú gbogbo ohun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. olùhàwà dìtì máa kúlù hàwà dìtì máa bú dáhùn àmì nàdàrí. ibi rírì ni ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ orí a lágbèyà ló rẹwà báyìí ẹni tó sì ń sọ pé ó rẹwà ni ìyàwó oníyàwó ni àwọn ìyàwó oníyàwó náà wọ́n wá gọ̀ débi pé wọn àmọ́ pígbà táwọn ti ń bẹ lábẹ́ òrùlé ẹnìkan wọn ò tún gbọdọ̀ gbẹlòmíì láyè láti bá wọn sọ̀rọ̀ mọ́ hmm. ìbóbìnrin obìnrin olóbìnrin sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ níná kódà ìsìláàmù ó ṣọ́ wa débi pé o gbọ́dọ̀ máa lọ lójú ọ̀nà kó rí obìnrin tí kìí ṣe ẹlẹ́tọ̀ọ́ rẹ ìwọ ọkùnrin kó wá sálámù sí hmm. síwájú kì í ṣe lẹ́tọ̀ ẹ̀ sálámọ̀ sí ọ̀fẹ́ gbóhùn ẹ̀ nítorí ikọ̀ mọ́ba gbóhùn obìnrin lànàbí fi ní obìnrin ọ̀gbọ́dọ̀ kéwú sókè ìsìlámù kọ̀ nítorí ikọ̀ mọ́ba gbóhùn obìnrin lóbìnrin kò ní gbé kámọ̀ gbogbo ohun tó fẹ́ ṣe yóò ṣe ní jẹ́jẹ́ kódà nígbà tá a bá ń kírun tóbìnrin bá to sáfù sẹ́yìn ànábì sáfù fìtínà láàrin ọkùnrin àtobìnrin débi pé ó ń sọ fáwọn obìnrin pé báwọn ọkùnrin bá lọ ẹ jẹ́ káwọn ọkùnrin kí wọ́n dìde kó o ní sùjúùdù kó tó di pé ẹ̀yin ẹ dìde kó ẹ dìde kó sojú subhanallah sir nítorí pé bóbìnrin bá dìde tí ń bẹ lẹ́yìn ọkùnrin tó dìde kó ní sùjúùdù ṣáájú ọkùnrin tó wá wo ọkùnrin ránṣẹ́ báyìí tó o lè rí wòwò ẹ̀ ránṣẹ́ lànà bí fi ní kọkùnrin kó máa dìde kúrò ní sùjúùdù kó tó di pé obìnrin ó dìde nítorí pé ẹ̀yin ọkùnrin lobìnrin ń bẹ hmm. kọ́ wọ́n fojú gbégbégbé ìgbégbégbé ni náà lè pé lọ bí ìṣekúṣe Masha Allah ló fi já sí pé múmúdọ́mù náírì mímú stasgari ṣáárì ọ̀pọ̀lọpọ̀ tí ń kó awọ náà lóde òní òun ni ìfojúkéré aburú ìfojúkéré aburú òun ni ń kó wa ní kó wa wọná òun ni ó kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọná tó a fojú kéré aburú káwò kíwò. kam nazratin fatakati fi qalbi sahibiha. ọ̀pọ̀lọpọ̀ ìwòkíwò ó ti dàdákúdà sọ́kàn ẹni tí ń wò ó hmm. tó já sí pé wíwo ni tó wò ó ló sùn lọ bí ìbàjẹ́ tó ṣe. ṣe ẹlòmíì ò fẹ́ ṣe ṣìnà ìríkùrí tó rí ló sùn débi kó ṣe ṣìnà lọ́lọ́run fi sọ fún wa wípé ẹrẹ́jú yín lẹ̀. Hmm lọ́lọ́run fi sọ fẹ́yìn obìnrin náà pé ẹ bo kòkó ara yín bẹ́ẹ̀ bá ti ń bo kòkó ara yín ìṣekúṣe ẹ mọ òde ayé tá a wà yìí lóde ayé tá a wà yìí hmm. ẹ rí i pé láwùjọ wa ẹ rí àwùjọ àwa mùsùlùmí fìtínà ó pọ̀ fìtínà tó pọ̀ láwùjọ àwa mùsùlùmí kí ló dálẹ̀ ìwòkíwò ló dálẹ̀ àwọn ìríkùrí tá à ń rí òun ní dálẹ̀ ṣe obìnrin ò jáde bó ti yẹ ó jáde ọkùnrin mùsùlùmí náà ò tẹ̀ ló fi ọlọ́run ó rí kòkó obìnrin olóbìnrin ó rẹ̀ jùmọ̀. وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. obìnrin gbọ́dọ̀ jẹ́ ìfọ̀kànbalẹ̀ àwùjọ àwùjọ tá a bá ń bẹ obìnrin ló gbọ́dọ̀ jẹ́ ìfọ̀kànbalẹ̀ àwùjọ náà tí ó jẹ́ káwùjọ náà kó ṣe kí ni kó nífọ̀kànbalẹ̀ yóò jẹ́ káwùjọ náà nífọ̀kànbalẹ̀ kí ló lè fi jẹ́ káwùjọ ó nífọ̀kànbalẹ̀ yàní ọ̀ṣọ́ rẹ̀ ó gbọ́dọ̀ gbé pamọ́ fọkùnrin ṣe olóde òní ọmọkọ́mọ ló pọ̀ ń ta ọ̀pọ̀lọpọ̀ nulẹ̀ lọ́mọ alẹ́ ń bẹ̀ nítorí pé ọ̀tọ̀lọ́kọ nulẹ̀ ọ̀tọ̀lọ́ àwọn ọkọ tí ń bẹ níta níbi èríkùrí ìwòkíwò ẹ̀rì níbi ìríkùrí ìwòkíwò obìnrin gbọ́dọ̀ paramọ́ ó ṣe kókó ó ṣe pàtàkì fóbìnrin láti pé kó paramọ́ tó bá paramọ́ nì yóò wàhálà yóò jẹ́ káwùjọ dà. wàlá yubdina zinatahunna illa ma dhara minha. ayé wa lóde òní lóde òní ntójú wa fẹ́ láti máa wò òun náà ni anazar ilal muharramat ìmọ̀ òwò kíwò lóde ayé ta wáyé asba amòrò yẹn sí irun lèlgáyà ó di nǹkan nǹkan rọrùn àkákún láti máa wòwò kíwò sàwa ohun fi tòríkọ́t láwọn ojú ọ̀nà tá à ń lọ ìwòkíwò tá à ń rí lójú ọ̀nà ti ń pọ̀jù sẹwà àwọn obìnrin lójú ọ̀nà ẹ̀wọ̀n ohun tí wọ́n ń wọ̀ wọn ò wọṣọ dáadáa mùsùlùmí mùsùlùmí obìnrin gbọ́dọ̀ fi hàn pé ọmọ mùsùlùmí lòun kódà mo fẹ́ lè sọ fún wa pé lónìí ọmọ kiri ó fẹ́ lè máa múra dáadáa jọmọ mùsùlùmí lọ hijabu wa lónìí àwọn kiri ó wọ́n lójú àwa mùsùlùmí àwa obìnrin mùsùlùmí lọ àwọn ló gidi wọ́n lò tó rẹ lómii ó lérò pé mùsùlùmí ni máa dálíkà kì í ṣe mùsùlùmí mùsùlùmá ni kì í ṣe mùsùlùmá ìsọlọ́mù sí tó lókun náà. kò tó wá rí pé àṣé ah, kìí ṣe mùsùlùmí ìrìnkúrì wọn àtiwòkíwò wọn àtiwòkíwò tiwa náà àmú àfọwọ́ ìyẹpẹrẹ fi mu ìfọwọ́ ìyẹpẹrẹ wa fi mu ni ọba ń jẹ́ káwùjọ máa dàrú àìsàn pọ̀ láwùjọ ntí ìwòkíwò àti ìṣekúṣe ntí ń dálẹ̀ láwùjọ nìyí ọjẹ́ káìsàn pọ̀ nítorí pé anábì ti ní sallallahu alaihi wasallam láwùjọ kan ṣìnà ò ní fọ́n káwùjọ náà àyàfi kí amódi tí ò ní gbéwé kó fún ká láwùjọ náà lọ́fi jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àìsàn lónìí kò gbé ṣìnà pọ̀ ṣìnà pọ̀ ó kálé ó kákó àkọ́kọ́ nu ní lójú ọ̀nà ẹlẹ́kejì àwọn bíi intanifẹ̀ sí láti máa wo àwọn nǹkan bàjẹ́ fi ṣàṣà tẹlifáàsì lérí tẹlifíṣàn ń tà ń wò lónìí lérí àwọn tẹlifíṣàn wa kì í ṣe nǹkan tó yẹ ká máa wò ń ló sì dùn mọ́ wa ń ló dùn mọ́ wa lọ́wọ́ ajá sí pé alfitanu tòhétòbí rìjàl èyí fìtínà ọwọ́ ayípo gbogbo àwọn èèyàn tá ń bẹ láyé ìṣọkùnrin wa àti ìṣobìnrin wa èyí ni wá sún wa débi pé ṣìnà wa pọ̀ láwùjọ ṣìnà pọ̀ láwùjọ lóde òní gbogbo àwọn pọ̀táàbù ìfiléwọ́ ta fi ń léwọ́ yìí kálukú ló ní àwọn kòkó oníhòòhò àwọn àwọn àwòrán tí ò da là nílérí ẹ̀ là ń wò tó já sí pé ń bọkàn wa jẹ́ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wa ọlọ́run ò sínú ọkàn wa tẹ ọ mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ò sí nínú ọkàn wa nítorí pé ọlọ́run ti jẹ́ oyé wa wípé wàlá tákéwọ́n bá dà zikiri máa lọ́kọ́ omi zọ̀ọ̀lì mínà kò yé ọ bẹ́ẹ̀ ìjọ tí àyà mi tó owó àyà tí mo kà yìí la muhammadu rasulullah sallallahu alaihi wasallam mo parí àdúrà tán lálẹ́ ìjọ kan lóru ìjọ kan mo wá ojú mi wá dá mo wá ní kí n wo télé tí mo ṣí télé báyìí mo wá rí àwòrán kan tí ò da tí wọ́n fi ń hàn òun ni mo rí àkókò tí mo fi ń rí àwòrán nì òun ti ń gbé mi lọ eré ẹ̀ ni mo sùn lọ sí bí mo ṣe sùn báyìí ni mo gbọ́ àyà nìtẹ́nìkan kà á lẹ́nu fún mi pé wàhálà takẹ́ wọn tó bá dà sí kiri máa kọ́ mi zọ̀ọ́lì Allahu akbar pé à mo wá ń wò ó pé la ilaha illallah muhammadu rasulullah ọlọ́run tó lóun súnmọ́ wa ju taṣan ọrùn wa lọ aṣóòótọ́ ọ̀rọ̀ ni gbogbo ẹni tí ò bá nígbàgbọ́ sí kó nígbàgbọ́ sí mo wá ń wò pé la ilaha illallah lóòótọ́ ibi tí mo ti ṣàdúrà ibi díkìrì ni mo ti kó mo fi wá jókòó òun wá dá lójú mi mo ní kí n wo tẹ̀lé mo wá rí ìkúrè mo wá tò gbèsè rí ẹ̀ ọlọ́run wá ń sọ fún mi ìránṣẹ́ ó wá fún mi látọ̀dọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan náà wípé wàhálà tákì ọdún bá dà dékìrì máa kọ́ mi zọ̀lìmín lẹ́yìn ìgbà tó ti ṣazíkìrì tó ti tó ti dúró tọ́lọ́run ti bọ́lọ́run sọ̀rọ̀ ìhà ni kò tó wá jókòó pẹ̀lú àwọn jàmá alábòsí. Allahu akbar. mo sọ fún yín pé gbogbo àwọn tí ń fi òkú wọn hàn alábòsí ni wọn ìwọ náà tó ń wò alábòsí ni ẹ ìwọ bọ́ bá gbé pọ̀tábọ̀ ọmọ mùsùlùmí míì nísìnyí nǹkan kan ò sínú ẹ̀ tó ju pọ̀ náà lọ. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. kò sí nǹkan kan nú ẹ̀ tó ju ìṣekúṣe ni lọ tọmọ mùsùlùmí ó jókòó tì yọ ọmọ wò ó hmm. alákọ̀ọ́kọ́ náà bọ́ ọba ń wò ó gbogbo ẹni tí ń wo hòhò oníhòhò tí ń wo wòkíwò alákọ̀ọ́kọ́ ni pé bọ́ bá jọ́ ọmọ àbójọ́ ọmọ gbogbo ìgbà tí bá ti ń há kéwò báyìí kéwú náà mọ̀ sálọ lọ́pọlọ ẹ̀ gbogbo ẹni tí bá wo òhun ní o nítorí ntọ́lọ̀ ń bínú sí lòun o so gbọ́n tí mo àdéhìsì tí mo kà lẹ́ẹ̀kan pé anábì ní là ánálọ́ọ̀hù náàzírù wàlmọ̀nzúrù ilé yìí anábì ní ọlọ́run náà ti làánà gbogbo kọ́lọ́run làánà gbogbo ẹni tí ọgbọ́ òhò rẹ̀ tí wọ́n ń wò ó kọ́lọ́run wá làánà gbogbo ẹni tó jókòó tí ń wo òhò oníhò ṣe làánà ọlọ́run ò ní sọ̀kalẹ̀ síbì kan àyàfi kíbi náà ó bàjẹ́ bọba bọ́ba ní láárí tẹ́lẹ̀ bí lànà ọlọ́run bá sọkalẹ láárí òní sí mọ́ wa jẹni tó lọ́wọ́ bọ́ba ń wòwò kíwò tó ké tó làáìbà gbogbo ọ̀wọ̀ tí ń bẹ lára rẹ ìwòkíwò tó ń wo ni yóò yọ ọ̀wọ̀ kó lára rẹ ìtẹ̀lé ọlọ́run rẹ ò ní tó nǹkan kan mọ́ ìmánì rẹ yóò máa yòròkù díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ náà ni ọmọ jẹ lọ nítorí ìwòkíwò tó jókòó tì tó ń wò. Sunna TV láwa yìí á dárúkọ ẹ̀ à ń dárúkọ ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì tó ní tẹ̀lé nulẹ̀ tó já sí pé kò nínú ẹ̀ àwọn ibi tí wọ́n ti ń wòwò kíwò tí wọ́n ti ń bọ́ hòhò tí wọ́n ti ń jòjò kíjò tí wọ́n ti ń kunrin kunrin òun ló nífẹ̀ẹ́ sí àtìmọ́wò àtàwọn ọmọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa lóde òní wọn gbọ́ràn èyí ń jẹ́ kí wọ́n má gbọ́ràn náà ni hòhò tí wọ́n wo kiri so gbogbo wọn kò sí àṣà àdáyanrí láàrin wọn gbogbo wọn nínú ẹ̀rọ wọn tí wọ́n ń gbé kiri gbogbo wọn ni wọ́n ní àwọn hòhò hòhò kí hòhò tá à ń sọ yìí gbogbo wọn ni wọ́n ní inú ẹ̀ tí wọ́n wò ìta wá darí wọn sídìí rẹ̀ báwo la ṣe ń fẹ́ kí wọ́n mọ̀ wọn lè máa wọ́n máa kọ́ ẹ̀kọ́ bí wọ́n ti ń kọ́ ni bẹ́ẹ̀ náà ni wọ́n máa kó lẹ́mìí wọn nítorí pé látàkẹ́ ohun tó bá dà zikiri máa lọ́kọ́ mi sọ̀rọ̀ ní o ti jókòó kẹ́kọ̀ọ́ ntọ́lọ́hún fẹ́ ló ń ṣe ni. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀há àlùkùránì lóde òní wọ́n gbàgbé ẹ̀ níbi àwọn ìríkùrí tí ń rí láwùjọ. ṣé ló fi já sí pé àwùjọ ń bàjẹ́ níbi kòkò tí à ń wò kiri ní gbogbo orí títì àwa tá a wá jẹ́ mùsùlùmí tó yẹ ká lákìyèsí àwa náà tú àwa wá bàjẹ́ abàlùmọ̀ àwa ló yẹ kí bánabi ti sọ wípé òun ànábì tọ́lọ́wọ̀n ọba sọ fún wa wípé ẹ̀kọ́ orin àwòkọ́ṣe eré ń bẹ fún wa lára ànábì wa Muhammad àwa mùsùlùmí náà gbọ́dọ̀ jáwòkọ́ṣe eré fáwọn èèyàn àjáwòkọ́ṣe eré fún wọn mọ́ bọ́ọ̀bá rẹ́ nìkan nínú ọ̀dọ́bìnrin tí ó ṣe nǹkan tí ò da àbí ó gbọ́ hòhò ẹ̀rìn tó bá ń sọ fún pé alájà alájà ẹ̀wọ̀ alájà alágbájá ṣé tèmi lẹ́rìn lẹ́ sọ ẹ̀wọ̀ alájà alágbájá ẹ̀wọ̀ ìyá alágbájá ẹ̀wọ̀ ìyá alá ó tẹ̀ ó àwọn ìyàwó ilé tí wọn ló wá burú jù obìnrin ní ó jókòó nulẹ̀ báyìí ẹ máa sọ fún pé àyè ah, alágbájá ẹ jókòó dáadáa hmm. kó tó lè mọ̀ pé òun ò jókòó dáadáa ìgbà tí wọ́n paramọ́ wọ́n gbòòrò wọ́n kákùn nǹkan tọ́lọ́run ọba ń bínú sí. Si hoho ń bẹnu tí ó gbé ẹlòmíì wọjá ànámọ ìwòkíwò ń bẹnu tí ó gbé ẹlòmíì wọjá ànámọ hmm. níjọ́ gbẹndé alikiyama ká ṣọ́ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé kódà ọ̀kan bẹ nínú àwọn òwòkíwò tí mo fẹ́ yà díẹ̀ tó ń kó lọ́dọ̀ àwa ìṣọkùnrin ìṣobìnrin àwa tá jẹ́ mùsùlùmí ẹlòmíì ò mọ tó yẹ kó fojú ẹ̀ wò ṣe inú mi máa ń bàjẹ́ níjọ́ mi ó rí mùsùlùmí mi yóò lóun fẹ́ lọ wo eégún pé a wọ́n ń ṣe eégún ní àjẹrà mo fẹ́ lọ wo eégún wọ́n ṣe eégún ní sàkété mo fẹ́ lọ wo eégún mùsùlùmí ti ń kírun so ti ń gbàwẹ̀ tó sì lóun gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ọmọ wa ẹ gbogbo ẹ wo distance tó pakuri tó lọ nítorí pé ó fẹ́ lọ wo eégún wọ́n pe wá sí ládùúgbò ẹ̀ jáde o nínú mọ́ṣáláṣí ẹ̀ àfa àwọn abẹ́rẹ́ fẹ́ ṣe wá sí wà láì kó lọ nítorí wọ́n mọ̀ pé kí ni wọ́n fẹ́ wí fún un àmọ́ eégún jáde ó fẹ́ lọ wo eégún òòrùn jáde ó fẹ́ lọ wo òòrùn ó ń lọ wòwò kíwò àwọn tí ń bá àwùjọ àwa mùsùlùmí jẹ́nu nì lẹ̀sìn òfin jẹ́sìn nìwà òfin jẹ́wà ṣe a gbọ́dọ̀ padà sọ́dọ̀ ọlọ́run àwa mùsùlùmí orúkọ tọ́lọ́run ọba sọ wá orúkọ tó níyì ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil ma'rufi wa tanahawna 'anil munkari ẹ wo orúkọ tó da tọ́lọ̀ ń pè wá. kuntum khayra ummatin ukhrijat linnasi ta'muruna bil ma'rufi. ọlọ́wọ́ bá ní umma àlìhùmà rẹ̀ lẹ́yìn mùsùlùmí hmm. àlìhùmà rẹ̀ nìyí òhùrẹ́jà ti lè nà. kémi ọlọ́wọ́n ọba mú la ilaha illallah muhammadu rasulullah. nígbà tí mo rí pé ayé ayé ń bàjẹ́ mo yọ ẹ̀yin àlùmọ̀ re mo yọ aṣáájú re fún yín mo wá ní kẹ́ kẹ́kọ̀ọ́ re lára aṣáájú re kẹ́ mo wá fẹ̀kọ̀ọ́ re tẹ kọ́ lára aṣáájú re ni kẹ́ fi mọ kọ́ ayé kẹ́ fi mọ kọ́ àwọn èèyàn káwọn èèyàn mọ wà àwòkọ́ṣe lára yín ló fi sọ pé khayra ummatin ukhrijat lin-nasi ìjọ re ni yín tá mú yín jáde fáwọn èèyàn kí la fi ń ṣe ta'muruna bil-ma'ruf enough kẹ́ ẹ mọ pa àwùjọ láṣẹ tó àṣẹ dáadáa ẹ ṣe tó dáa káwọn àwùjọ kó wà kọ́ ṣe dáadáa lára yín. watanahawna anil munkar. watanahawna anil munkari kẹ́ ẹ sì kọ̀ àbàjẹ́ fáwùjọ ẹ̀yin náà ẹ sá fún bàjẹ́ bẹ́ẹ̀ bá sá fún bàjẹ́ ẹ wàá kọ̀ àbàjẹ́ fáwùjọ kódà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ bá ti sá fún àwọn èèyàn kẹ́kọ̀ọ́ sísá fún tẹ sá fún ni wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ lára yín. subhanallah bẹ́ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ pèyàn sí àwọn èèyàn ó kẹ́kọ̀ọ́ dáadáa tẹ́ ń ṣe nì wọ́n jowó ẹ̀ lára yìí. kuntum khayra ummatin. ẹ wo orúkọ dáadáa tọ́lọ́wọ́n ọba sọ wa ẹ wo ìgbòlo orúkọ ní wà lára wa lónìí. ìgbòlo orúkọ ní bẹ lọ́dọ̀ wa lónìí kò sí mọ́ àjáwò kọ́ṣe eré mọ́ àṣọra wa di umma tí ò da àṣọra wa dàlí umma tí ò da tí wọ́n sì pé ìwòkíwò ìdí òòṣà ìdí eégún ìdí orò ló ti mọ rí àwọn mùsùlùmí ìdí nǹkan tí ò dáa ló ti mọ rí wọn èyí nìna ń bẹ nínú ohun tí ń bà àwùjọ wa jẹ́ nítorí pé ìgbàgbọ́ ni ó jókòó sí ọ lọ́kàn ní ọmọ wa jẹyọ lóríkèéríkèé ara rẹ wàlìmárì umada maza àìní yukọ lẹbọ ha. ìgbàgbọ́ ni ni ó jókòó sí ọ lọ́kàn tó yẹ kí tó bá jókòó sí ọ lọ́kàn yóò máa wá jẹyọ lóríkèéríkèé kọ̀ọ̀kan ara rẹ bí wọ́n wá ń jẹyọ ló ọ́ máa wá tẹ̀lé ọ̀nà gbàgbọ́ ló fi máa lékún nínú gbàgbọ́ ló fi máa lékún nínú gbàgbọ́ ìwọ tó jẹ́ mùsùlùmí òun kírun òun gbàwẹ̀ òun yan zaka òun ṣe gbogbo ẹ̀ òun lọ hajj àmọ́ ọ̀ sáfojú wàlá takifu máa láìsà lákàbí lè mọ́ iná sámọ́ wàlbásọ́rọ̀ wàlfọ́ àdáni kúlò ọ̀la ìkàkà náà ni ó máa ṣe ọ̀la. ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní látàkì máa láìsà lákàbí lè mọ́ ọ̀nà tó o nímọ̀ nípa rẹ̀ mọ́tọ̀nà náà hmm, ìmọ̀ tó o mọ̀ nípa ẹ̀ mọ́ sọ o má tẹ̀lé ntọ́ ọmọ nípa ẹ̀ ntọ́ ọba mọ̀ nípa ẹ̀ ní kò tẹ̀lé. sọlá ló fa sábàbí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀nà tí wọ́n ń tọ̀ àwọn tí wọ́n ń wò àwọn rí i pé ntí ìsìláàmù nífẹ̀ẹ́ sí ni tá a sì ń sọ fún wọn níjojúmọ́ pé ìsìláàmù nífẹ̀ẹ́ sí ń bá àwùjọ jẹ́ ń bẹ̀ sí jẹ́ wàláhì bẹ́ẹ̀ sì bá ti bàjẹ́ àwùjọ bàjẹ́ àkọ́kọ́ nǹkan ni a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ nítorí pé ìwọ tó lẹ́sìn tó lẹ́sìn tó ń jọ́sìn tó bá ti wá ń lọ fi ojú rẹ tó fi ń wo ẹ̀sìn míì báyìí wàhálà ẹlòmíì yóò lọ ibi tí wọ́n ti ń ṣòro àbí ibi tí wọ́n ti ń lu àgbá ọrùn yóò ní wàláì ìmọ̀ ń dùn wò fún mi títí sọ dákun sọ fún mi tó bá dùn wò fún ẹ títí ìgbà olùwọ náà ò ní ìdára wọn. wàlá tẹ́kí fún mọ́lá ẹ̀sán alákàbí ilẹ̀ mọ́. ọlọ́run sọ fún ẹ pé ọ̀nà ní ìṣọ̀nà rẹ mọ́tọ̀ mọ́tẹ̀lé iná sámà nítorí pé iná sámà etí tó fi ń lọ gbọ́gbọ́kígbọ́ etí rẹ tọ́lọ̀ ń fún ẹ ẹ mọ wò dẹ́ra ẹlòmíín létí kò gbọ́ràn ìwọ ní òfin gbọ́gbọ́kígbọ́ wàlúbásọ́ra ojú rẹ tó ní ọ̀pọ̀ yẹn ń bẹ láyé lónìí tí wọ́n lójú ìwọ wá ní tìyẹ òfin wo tọ́lọ́hún nífẹ̀ẹ́ sí ìtọ́lọ́hún nífẹ̀ẹ́ sí lófin wo òun ṣàyìnmórè ìdẹ̀ra tọ́lọ́hún ọba ṣe fún ọ gbogbo ìgbà tíyẹn bá ti ń lo ìdẹ̀ra tọ́lọ́hún ṣe fún tí bá ń lò ó sọ́nà tí ọlọ́run ọba ò yọ́nú sí wàláhì ṣàìmọ̀re. iná sàmọ́ àwọn alùbọ́sọ̀rọ̀ àwọn ọlọ́run ọba ní dájájú ojú tí mo fọ́ ojú tí mo fún ọ yìí tí mo ní o fi wo nǹkan tó da hmm. tó fi ń wò ó kí wò hmm. ojú ni ọlẹ́jọ́ tó fẹ́ jẹ́ etí tó fi gbọ́ ọlẹ́jọ́ tó fẹ́ jẹ́ bẹ́ẹ̀ náà lọ́kàn bẹ́ẹ̀ náà lọ́kàn tó fi rò ó òun náà lẹ́jọ́ tó fẹ́ jẹ́ wájú ọlọ́run ọlọ́run ní tó bá díjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kúlù láìka kánà ní màsíwò la. a béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ ojú ìwòkíwò tó wò a béèrè lọ́dọ̀ ẹ̀ a béèrè lọ́dọ̀ etí ìgbọ́kígbọ́ tó gbọ́ bẹ́ẹ̀ náà la béèrè lọ́dọ̀ ọkàn rẹ tó ṣílẹ̀kùn tó fojú rẹ fi ṣílẹ̀kùn fọkàn rẹ pé kọ́ ọmọ ṣe kí ni kọ́ ọmọ ohun èrò kérò ló fi jásí pé àwa mùsùlùmí a gbọ́dọ̀ ṣàkíyèsí mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wípé à ń ṣẹ̀sìn à ń kírun à ń gbàwẹ̀ àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó lè ba ìjọsìn wa jẹ́ àkọ́kọ́ lójú ojú ẹ lè bàjọ́sìn ẹ jẹ́ ọkàn rẹ ó lè bàjọ́sìn ẹ jẹ́ tíjọ́sìn ẹ bá wá bàjẹ́ sọ fún mi tó bá wá déwájú ọlọ́run kí làǹfààní tó gbélé ayé ṣe sọ pé ọlọ́run ọba ń sọ̀rọ̀ àwọn kan pé tó bá dijọ́ gbẹ̀ndé alikiyama ọlọ́run ó gbé wọn dìde láfọ́jú ó ríran láyé tí wọn wá sọ fọlọ́run pé mo sì ń bẹ láyé mo ríran. qala rabbi lima hashartani a'ma wa qad kuntu basira. ọlọ́run wá sọ fún pé alámtá alámtá tí ká ayatuna. qala kadhalika <laughs> tátíkà ayatuna. ọlọ́run mọ̀ sọ fún pé ṣe bí àmì èmi ọlọ́run áyà èmi ọlọ́run ọba àmì gbogbo àmì tọ́lọ́run fi sáyé. subhanallah ẹ wo gbogbo ń tọ́lọ̀ ń fi sáyé tó gbọdọ̀ mọ jẹ́ àmì tó fi tàdúlò aláàánà wòlúwàhì táwọn àmì yìí ò tọ́ka nkankan tí kì í bá ṣe wípé ìjọ kan ṣù ọlọ́run ọba ni wọ́n ń tọ́ka àwọn àmì yìí ṣe bó orí gbogbo wọn. àtàtìkà àtúná fanasita okó lára àmì ọlọ́run. fanasita ìwòkíwò tọ́lọ́run kọ̀ ọmọ wò ló ń wò. wákàtí ìgbọ́kígbọ́ ọmọ gbọ́ ló ń gbọ́. Hmm. èròkérò tọ́lọ́run kọ̀ ọmọ fọkàn rẹ̀ rò òun ló ń rò ọlọ́run ní tó bá wá rí bẹ́ẹ̀ lákàtà ní kàlẹ́yà ọmọ tó sá òní ibo ti gbàgbé wa ìdẹ̀ra ojú tá a ṣe fún ẹ o lò ó nílòkulò láyé lónìí kò ní wúlò fún ọ ṣé o ti rójú láyé o ò fi dúpẹ́ fáwa ọlọ́run o ò fi ṣe o ò fi wo ohun táwa ọlọ́run nífẹ̀ẹ́ sí lónìí náà o ò ní wá rójú náà dépò ó fi nǹkan o. Allah min zalik. bọ́lá wọn bá ṣọ́ wa ń bẹ́ẹ̀ káwa náà ṣọ́ra wa ọlọ́run ò fa burú fẹ́ nìkan àwa náà là ń fa burú là ń darí ara wa lọ bí aburú afasiko yìí bẹ lọ́hùn fúnra wa islam ọlọ́hun jẹ́ ó jókòó nù gbèsè ayé wa amina ọkàn wa ọlọ́hun jẹ́ ó gbàyè fún islam amina gbogbo ohun tí islam ń fẹ́ ọlọ́hun gbà wá láyè ká lè tẹ̀lé amina gbogbo ohun tí ó di wa lọ́wọ́ tá a fi ní tẹ̀lé tí islam ń fẹ́ ọlọ́hun ṣe lé wa jìnnà sí amina ọlá ti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́hun abẹ́ lọ́hùn lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n lówó tí wọ́n rí pé ní tó tọ́ káwọn fi ṣe ni káwọn fi jagun káwọn fi pèpè sójú ọ̀nà ọlọ́run sọ àwọn bàbá yorùbá wọn níná níná níná ní ntẹ̀yàn bá ní la máa ń ná ní èyí tí wọ́n ní láti fi ran ọlọ́run lọ́wọ́ òun ni kí wọ́n náwó sójú ọ̀nà ọlọ́run àwọn bàbá wa aláì ṣe fùsàkà àríkọ́ṣe ọmọ ìyá wa alhaji abdulrozak àtọmọ ìyá wa musa àti gbogbo àwọn ọmọ bàbá wọn látòkè délẹ̀ ọlọ́run iṣẹ́ ṣe wọn fàlùbáríkà sí. àmín gbogbo ibi tí wọ́n ti ń rówó tí wọ́n ń ná yìí ọlọ́run dákun odò ni ọlọ́run má jẹ́ ó gbẹ láíláí owó wọn ọlọ́run má jẹ́ ó tán jẹ́ ó máa pọ̀ sí ni nkọ́lọ́run wọlá àwọn àfáà tá à ń wá bí tá a wá ń sọ̀rọ̀ wọlá àwọn tí ń wò wá ọlọ́run owó wọn má jẹ́ ó tán láíláí ọlọ́run àwọn jẹ́ ó máa pọ̀ sí ọlá àti tóbi ànábì lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run ti ṣòwò lógún fáwọn látọ̀dọ̀ bàbá wọn látọ̀dọ̀ ọlọ́run ṣe lógún fáwọn ọmọ náà látọ̀dọ̀ ọlọ́run àwọn ọmọ tiwọn náà jẹ́ káwọn náà jogún owó látọ̀dọ̀ ọlọ́run àti àtọ̀dọ̀ tiwọn náà ọlọ́run mọ̀ṣẹ́ bá wa ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀gá wa tí wọ́n ń darí wa lágbo létà wa yìí tí wọ́n ń to gbogbo ohun ta fi ń sọ̀rọ̀ tẹ́ fi ń wò wáyìí ọlọ́run mọ̀ṣẹ́ ìmọ̀ bẹ pẹ̀lú wọn iṣẹ́ ìṣe wọn fàlùbáríkà sí iṣẹ́ kan làwọn náà fi ilẹ̀ ni wọ́n fi wá ń jókòó ń bí ọlọ́run mọ̀ṣẹ́ bá wa mójútó ohun tí wọ́n fi ilẹ̀ ọlá títóbi ànábì èyí tá a wí lónìí mọ̀ ṣe láwìí mọ̀ ẹ̀yin náà tẹ̀ ń wò wá èyí tẹ̀ ń gbọ́ yìí ọlọ́run mọ̀ ṣe lágbọ́ mọ̀ yàwó yìí tó pọ̀ láyé ọlọ́run díẹ̀ kẹ́yìn náà gbọ́ yìí tó pọ̀ subhanallah. wa bihamdi subhanallah al-azim subhanallah wa bihamdi subhanallah al-azim. Allahu akbar.